ṣídì ọ̀rẹ́ mi ṣídì ọ̀rẹ́ mi ṣídì ọ̀rẹ́ mi wọ́n pè mí pa ẹ̀mí ló mú bí o ìrántí yóò tó twenty seven mo láwọn àìdíà kan ọ sá mọ̀ pé kó tó kúrò lábúlé mi gbọ́n pọ̀. ṣé ìrìn náà wà gbọ́n mi ṣé ìrìn dáa. ọ̀gbọ́n tó mi ṣùgbọ́n gbọ́n tó wá yí ọ. sórí inú ilé ọ̀gá rẹ̀ kókó tó wù yìí ṣé ká fi máa dáko òṣù náà. koríko náà lọ. ire orí ni omi ṣe ń dán àwọn kókó tó jò rọ́ọ̀sì dáadáa lé kókó ilé olówó wọn ní àmọ́ òtútù mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní lóòótọ́ ṣé a máa gbin ṣúbì. aláàbò ó sì kọ nítorí nínú ìsìn wọn wá jọ koríko tí mo ń wu nǹkan jáde fọwọ́n kó wọ́n lẹ́ ni nígbà mo sọ pé mo jáde ọ̀rọ̀ náà ìsìn ó ní ìwọ̀n jáde mi lọ tó tán. wọ́n tún lẹ kókó ìyàlẹ́ ọjà máa bẹ́ẹ̀ ní kàkú. wọ́n lẹ̀. wọ́n lẹ́nu náà mo ti dẹ́kun ìyá asán oríṣiríṣi nǹkan mo. lóyún náà sẹ́tàwá náà bá ń rè ètò ewé tá ń lẹ̀ yí olówó èlò ní wọ́n mọ̀ fún wa. ọlọ́wọ́ kọ ọgọ̀ lẹ́ẹ̀kan sí i. n tí bá rí kò ṣe ni kò ṣe ọba mi nú ẹ́stéètì ni ọdún fẹ́ mọ̀ mọ̀ jù mí lọ. wọ́n dáadáa pé mọ̀ràn mi ìyún ọ̀wọ́lé ṣídì. Hmm? wọ́n á wò mo wò ó mo ṣàkíyèsí pé wọn náà fi bẹ́ẹ̀ lò lọ dáadáa hmm, hmm èmi náà sì lélẹ̀ àkúṣe ayé òun ọ̀rọ̀ ni. mo sì lè wọ́n jù ọ lọ. ṣídì yá gbélé àwọn ọ̀gá rẹ̀ tà. bàbá kan bí tá hmm. owó dé àkànṣá lọ ni kí ló ní mọ̀ sùn. Hmm. kí ló ní mọ̀ sùn ọmọ pamọ́ràn mi dápọ̀ kí ló ní mọ̀ sùn. take say you dey wise. ìmọ̀ rẹ̀ kò fẹ́ lò. tí orí bàbá ta lé ó sì ga o ilé ọ̀gá àwọn òun sì ta wọ́n nífẹ̀ẹ́ ọ̀gá mi pọ̀. ṣé mẹ́ta lọ̀gá rẹ ni ọ̀gá mi ò ṣe sójà o. ọmọ nǹkan àṣèré fọkànbalẹ̀ nígbà bá gbélé rẹ̀ àní dúró tòsí tá a bá dé àbá wa á tìráfù á lọ sí àbá aláyin ibẹ̀ láre mọ́ gbé oh, n ò lè rí alábà aláyin ọmọ fún àbòròrò lọ́pọ̀ nbẹ. n bá wa bẹ ta lé ní ìsìnkú láàtà. náà lè ta twenty five thousand. Hmm, ní n kéré ó bá sì jẹ́ bíi um, thirty five thousand. ṣé wọ́n rà ó mọ̀ ń pa o tíríṣẹ́ wọ́n rà jálù ń gbàǹjo. Hmm, tó ṣẹlẹ̀ ní wípé bó bá fẹ́ ṣe fast fast àtàn hmm? twenty seven. sídi jẹ́ àtàlẹ́ ní twenty five thousand kákówó ra bàálà yín àníjà àwọn ará abúlé ọmọ a bá sì ń lọ a lè ya lẹ́kí kára mọ́tò bí ó two thousand five hundred. wọ́n rà mọ́ sọ̀rọ̀ ní tọ̀ra yín torí bọ̀dá kan bẹ́ẹ̀ lé wa bọ̀dá Julius ló ń wọn sì làwọn òwúrò lórí. bọ̀dá kálíàsì rò bí wọ́n rojọ́ kiri wọn ní kálí ọ̀sán náà lórí ẹ̀fẹ́ burú fún mi. torí gbogbo ọ̀rọ̀ tí wà tọ̀rẹ́ ẹ̀ sọ gbogbo ẹ̀bùn ń bọ́ láti bọ́ sọ́kọ̀tà o ẹ̀fẹ́ talẹ̀ ẹ̀fẹ́ talẹ̀ ẹ̀fẹ́ ta estate. ẹbí ọba ṣí ń bẹ̀ wọ ni oṣù bẹ̀ wọ. táǹkù wèrè jọ sí orí orúurú nígboro sí di ẹ̀fẹ́ talẹ̀ ẹ̀fẹ́ ta estate wà láì tàlà máa pọ̀ gáà ẹ ẹ dẹkun kílọkọ yìí kan kílọkọ yìí lọrọ kílọkọ yìí. ṣé bọ́sùkọ̀tà ni mo ti ra mánéjì yẹn. <laughs> fẹ́ ta lé. ẹsikíṣà ẹsikíṣà. tó bá bá mi sọ̀rọ̀ tẹ̀ máa gbá ẹ o máa gbá ẹ o máa gbá ẹ o. mi ò sí mi ò sí mi ò sí mi ò sí gbogbo ọjọ́ wàhálà kan ọjọ́ kan wàhálà kan ọjọ́ kan wàhálà kan ni. mi ò sí bẹ́ẹ̀ mo sì fẹ́ràn kéèyàn parọ́ mọ́ mi o. àdúgbò ọ̀sẹ̀ ẹ̀ má bínú nígbà yín lọ epo. kò tún gbóhùn sá lọ yìí ní gbọ́ òun lọ. ó ti ń jalè ọjọ́ ti pẹ́. ìfẹ́ bàyè mi jẹ́ sọ sí olórí ìlú nàìjíríà sí ọjà kan tí mo lọ ètí rẹ̀ mú. ó sọ pé ní sunday ìgbà mtn ó sì kú wọ́n fẹ́ náà nípa rẹ̀. ní kálí ọ̀sán náà òsì sọ fún mi kó tó lọ òsì sọ fún mi kálí ọ̀sìn padà. ọba ti sọ fún mi sọ̀rọ̀ àdúrà ìsòrí tó mú wá ní ìlú tó fẹ́ kó yàgbé ẹ̀mí. kò lè kó yàgbé ọ tó bá sọ fún mi pé èmi kàn rò pé ẹ kàn fẹ́ jọ búra yín ni tó bá sọ fún mi pé kálí ọ̀sìn o wọ́n náà rí ṣírí hmm. owó ni ìní olóògùn ìfẹ́ ìgbà wọn sọ fún mi ló ti lọ tó bá dọjọ́ Mm, mm, mm, sọ wá lọ ni ṣé wá bọ́ta ní ọ̀gá rẹ ni kókó tó dùn jíjẹ́ lè sìn. ṣe ṣe èèyàn gidi mọ tí mo wá lè rẹ gan sí kókó lẹ́yìn náà ni obìnrin dáadáa ẹ̀ ṣí ẹ̀. ẹ̀rẹ́ mi ẹ̀ ń sọ̀rọ̀.